tí àbú tọ́lìbì bá wí la ilaha illallah ọba nẹ́bì tí ní ó wù yìí gbogbo ń tábù tọ́lìbì gbáyé ṣe ní ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ọmọ parẹ́ nù bí islam torí nù. law qalaha la nafa'athu innamal a'malu bil khawatim. òun ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a bá ń wo àwọn èèyàn ẹlòmíràn máa wo àwọn èèyàn bí ìgbà tó ṣe pé wọ́n ti wọná látàyè ọmọ tí ó ṣẹlẹ̀ sí ọ ọmọ tí ó ṣẹlẹ̀ sáwọn o innamal a'malu bil fawati kéèyàn má jọrọ ẹ lójú ìwọ ọmọ káàtì máa tiẹ o sì má kíni káàtì máa tiwọn náà ọlọ́nkọ́ máa ṣàjẹ́ kí ìgbẹ̀yìn káàtì máa gbogbo wọn dà kí bẹ̀rẹ̀ náà dà àmọ́ àlùfáà fi rìn ilẹ̀ fún wa pé wallahi táàbù tọ́lí bí bá wí ọ̀rọ̀ tọ́lọ́ọ̀nù rọ́gbọ̀nà àǹtí àbí àbí zárì ni àbí náà àbí tàbí zárì náà rọ́gbọ̀nà àǹtí àbí zárì tọ́rọ́jù àbí zárì náà lójú pé a èèyàn ṣe ṣìnà èèyàn ṣe gíní èèyàn ṣe gbá ọwọ́ ní mánìlá yọ̀wá gbogbo ẹ̀ yọ̀wá wà lìjánná ànábìnínà rọ́gbọ̀nà àǹtí àbí kọ́lá bá bùdá rí ọ̀tẹ̀ lọ́rùn àní gbogbo ẹni tí mẹ́rin bá kù lára ẹ̀ wà ń zánà wà ń sarakọ̀ kódà bó ṣe sì ná kódà bó jalè kò ní gbégbére nù ná ọlọ́wọ́ jẹ́ ń ya ìná rẹ̀ yọ jẹ́ ń ya ẹ̀ kíni olè àti gbogbo ńtọ́ bá ṣe àmẹ́nu pé tàwíìdù ọ̀sọ́nù lára ẹ̀ ni yóò ṣe kíni yọ padà wọ àlìjẹ́ndà níbi yẹn jẹ́ ń pàkíyèsí tọ́pọ̀lọpọ̀ màmá lónìí òun lèmi fi máa sọ pé always ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàrin ahọ́n tá ìsọ̀rọ̀ kẹfẹ́rí àti mùsùlùmí fọ́nà bá bá ń ṣe dáwà fọ́nà bá bá fẹ́ kọ́ fídíò àbáwọn yẹn nítàdí ìfìyẹ ń wí nù ẹni tí tàwíìdù bá wà lára ẹ̀ á gbọ́dọ̀ ikú ìtì ẹ̀ pẹ̀lú ẹni tí tàwíìdù ti sọnù lára ẹ̀ whatever ti ń bá ń ṣe lẹ́yìn yìí á fún ní kí máa kí ni kí máa tàwíìdù láàyè àzọ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí náà màyín ò mọ akọ̀fẹ́ ni tí ń ṣàìdá àtúláàsì àmọ́ ká wá máa jókòó á máa sọ̀rọ̀ mẹ́lì wáhídùn náà ẹni ó ní tàwùhídù bí ìgbà tá à ń sọ̀rọ̀ kiri bí ìgbà tá à ń sọ̀rọ̀ mùṣíríkù manhajù tí ọ̀dà ni ẹ̀sì jẹ́ àjìnà sí bẹ́ẹ̀ ká nàbì gbé wa sallallahu alayhi wa ara ní tí ó fi hàn yín nù pé gbogbo ń tí èèyàn bá ṣe ṣé tọ̀hídù ti ń bẹ ní ara rẹ̀ ọlọ́run lè jẹ́ ìyàtọ̀ bá fẹ́ àti kànú báàbù ṣàfà kọ́dọ̀ ọlọ́run ti lè ṣe kí ni ìstáwùjàbù abẹ́ ìgbàgbé ni kọ́wùmún ìstáwùjàbù nàárọ̀ ó bì sáàfù náà àmọ́ lọ léwu tàwíìdù rẹ̀ yìí náà pé ó tó mọ̀wùlẹ̀ tọ́nà wo tó lọ àlìjánná hàgà lọ́ọ̀hìn òtí yìí yìí ń wà lágbára rẹ̀ pọ̀tẹ́dàkùn gbogbo ọ̀rọ̀ tábà máa sọ ẹjẹ́ a máa mà yàtọ̀ ahlu tawhid min ahli aṣiriki bá nàbì ti gbé wa nù sallallahu alayhi wa fojú fo tawhidu lára àyàn at the same time a sì gbọ́dọ̀ pé nǹkan ti ní tawhidu ànábì náà ṣe bẹ́ẹ̀ pé nǹkan yòókù à mẹ́nẹ́jì rẹ̀ àì mẹ́nẹ́jì èèyàn àjọ ọmọ pé ń tóun ṣe ènìyàn náà ṣe kí ni kò dáa àmọ́ àní ìtúná